وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إنا نعوذ بك من النار أنا أقسم ولو ترى إكي ولو أتيالكو إكي ولو فنبو محمد صلى الله عليه وسلم لما هو يقول الله سبحانه وتعالى باسم مسلمين لنوري ó ní ìpìlẹ̀ alwala wal bara ìpìlẹ̀ ìnífẹ̀ẹ́ gbogbo ntọ́lọ̀ ń bá fẹ́ àti ìkórira gbogbo ntọ́lọ̀ ń bá kórira ìpìlẹ̀ ìnífẹ̀ẹ́ gbogbo ẹni bá ṣe ntọ́lọ̀ ń fẹ́ àti ìkórira gbogbo ẹni tí ó bá kórira ntọ́lọ̀ ló ń fẹ́ àti ntọ́lọ̀ ló ń wò fẹ́ ló nífẹ̀ẹ́ sí ìpìlẹ̀ ńláńlá yìí nínú àwọn ìpìlẹ̀ tí ọlọ́wọ́ bá àlejò ọlọ́sìn wọn náà bá Muhammad sallallahu alayhi wa sallam ni ó ní wípé gbogbo ẹni tí tí ẹ bá ti yàtọ̀ sọ́lọ́wọ́ bá àlejò ọlá àmú lọ́tà nítorí wípé ìṣesí rẹ̀ yẹn ó sọ lọ́ndọ̀ta bákan náà gbogbo ẹni tí tí ẹ bá ti pátá ọlọ́wọ́ bá aláàmú àmú lọ́rẹ̀ nítorí wípé ó ń ti mú ọlọ́run lọ́rẹ̀ lọ́gbà Muhammad صلى الله عليه وسلم من باتمام سلايك لإفوة النبي ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره an yi kò dáfà fi náà nábì ní ìwà mẹ́ta kan bẹ iwa mẹ́ta yi ẹni tí ó bá ti ní lára táwọn oníròyìn ń tàn á rí pé iwa mẹ́ta yi ń bẹ́ẹ̀ àwọn tàn ó ti jẹni tí ó ní tẹ́sí sáńpẹ̀ ní ìgbàgbọ́ ìka àkọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́ta yìí ó ní kíyàn nífẹ̀ẹ́ ọlọ́run kí ẹ nífẹ̀ẹ́ òjíjí ọlọ́run ju gbogbo ti bẹ̀rẹ̀ ẹ̀yẹ̀kúnà Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma wọ́n gbé ìtọ́nà ọba àlejò ọlọ́fẹ́lẹ̀ àti ìtẹ́lò ní ìfẹ́ ìròyìn mùmìnì gidi ni pé ìtọ́nà ọba àlejò ọlọ́fẹ́ yìí ni ó wà lọ́kà ìtẹ́lò sallallahu alayhi wa sallam fẹ́lẹ̀ sanabi fẹ́ báyìí ṣùgbọ́n tá nàbí fẹ́yì ẹlòmíì ló ń wò fẹ́ àwọn ẹni tó ń tàn ó kó mú kanú méjèèjì ẹni tí ó ni wípé níta nàbí fẹ́ òní ọ̀fẹ́ ìròyìn àkọ́kọ́ yìí tí yẹn bá ti ní àmì pé ìgbàgbọ́ tí ó rinlẹ̀ ń bẹ lára rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òní wípé àárí lára èèyàn kan yóò kàn máa báwọn èèyàn ṣe yóò máa nífẹ̀ẹ́ wọn yóò máa yọnu ṣíṣe wọn nítorí wípé tọ́lọ̀ ni wọ́n ń ṣe nítorí pé n tó kó wọn papọ̀ nítorí tọ́lọ̀ ni kì í ṣe torí ẹ̀bùn ayé kan àǹfààní ayé kan àdínkù ayé kan tó fẹ́ tara wọn ní ni ó fi máa bẹ pẹ̀lú wọn kọ́ wọn. ìhìbò ìmọ̀kò láyé ìhìbò illa lillah yóò nífẹ̀ẹ́ ẹ̀dá ọlọ́run kan torí kó ìtọ̀hún náà ń ṣe tọ́lọ̀ nípa nígbà wàyí ó jẹ́ wípé àmì pé gbàgbọ́ ń bẹ lára rẹ̀ nìyẹn lábẹ́ ìpìlẹ̀ rẹ̀ kejì yìí àwọn àfáàní bẹ́ẹ̀ náà ni ayàkìrọ̀ ẹlmárùá láyàkìrọ̀ òhù ìlàlìlá kó kà nítorí ẹnìkan ni kó kà hẹ́sí ẹnìkan ni inú ẹnìkan kan bí ni àwọn wà lọ́wọ́ àbò ẹni tó kórìíra rẹ̀ yìí ẹni tó ní ìbínú rẹ̀ lọ́kà yìí kò sí kíní kan tó ṣe fún mi tí mo fi kórìíra rẹ̀ ju wípé tọ́lọ́run ọmọ yẹn wù ṣe èṣù ní máa ń wù ṣe ẹni tó bá tún ní kórìíra èèyàn náà nítorí àníyàn yìí náà àmì pé máa ń nìkìdí ń bẹ lọ́kà rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta yàrá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kà fún wa ní wípé àyàn kẹrọ ha àyàn ọ̀dà fèrè kó fúri bàdà ìzà ń kọ́ kókó inú ṣe àwọn ẹlẹ́bọ kókó inú àwọn ìṣe ẹni tí ò mọ́lọ̀ ọlọ́run ti ní kó mọ́nà mọ́nà islam ó wà ronú ó àná rẹ̀ àná àwọn náà ń ṣẹbọ àná àwọn náà se ń ṣẹlọ àná àwọn náà ń mutí àwọn náà máa ń ta títí àbáyé ní wọ́n àná rẹ̀ ní wọ́n kí òun lè padà sírú àná yẹn má kọ́lọ̀ yìí fọkàn kórìíra kó ń gẹ́gẹ́ bẹ́yìn ó ti máa fọkàn kórìíra kí wọ́n jù sínú. níbi láwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí èèyàn bá ti ní rárá àmì pé má ní ìbẹ̀rẹ̀ ara rẹ̀ nìyẹn. àdìsí tá a kà yìí tí mẹnu mùsùlùm làwọn tíra àdìsí mi wọn àbá fi ṣe ìpìlẹ̀ asùlùwàlá wàlbàrà fẹ́ẹ́nẹ́lì mùsùlùmá pé mùsùlùmí ìwárí kùlàmá ìwúhìbùhùn lọ́wọ́ rọ̀ṣùlù. gbogbo ويعادي كل من لم يحبه الله ورسوله وقدلنا ذلك يا لو بان جفاء أبي بوبو يمي ذاك في سيسير يبات تاكو تلو مسلمون نباتي إنه أحاديث وفي كل تاسوين توفن لنبيك نبى محمد صلى الله عليه وسلم ولمن تشبه بقوم فهو منهم فهو أبو هريرة حديث رواه wọ́n ní àdàgbà Muhammad ẹnikẹ́ni tí bá fẹ́ sì ṣe síjọ àwọn ìran èèyàn kan àáwò àwọn ìran èèyàn tí ó fẹ́ sì ṣe síjọ yẹn tẹ́ bá ń jẹ́ni tọ́lọ́mọ bá àlékè ọlábìbínú tí ní bá wọn lò ó tọ̀hún náà ó ní pẹ̀lú òbínú ọlọ́mọ bá àlékè ọlá táwọn ènìyàn bá jẹ́ ìran ẹ̀já tọ́lọ́mọ bá àlékè ọlá ń sì yọnu rẹ̀ dálò ó tọ̀hún náà ó ní pẹ̀lú ìyọnu ọlọ́mọ bá àlékè ọlá ó ní mùsùlùmí ti gbọ́dọ̀ bẹ́ni tí yóò dá wà pẹ̀lú ìṣesí rẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ alìmọ̀ṣàdá àti ìlùkùfárì ìmùnàfíkìn èyàn ò ní jẹ́ni tí ó máa fi ìṣesí jọ àwọn kèbèrí àtàwọn aláìmọ́ ọlọ́run ọba àríkẹ́ọ́lá torí pé tí ẹ̀bá ń bẹ lójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ọ́lá àmì kéèyàn ń bẹ lójú ọ̀nà ọlọ́run ni kéèyàn máa ń rìn ojú ọ̀nà àwọn ọmọ náà àbáwọ̀ àgbà Ahmad ibn Abdul Halim rahimahullahu ta'ala wọ́n kọ síra kan àwọn aṣọ kọ síra náà ní iqtida as-sirat al-mustaqim mukhalafat ashab al-jahim pé ìṣesí kéèyàn ń rìn lójú ọ̀nà dáadáa ni kí ìṣesí yẹn á má jọ ìṣesí ọmọ náà ní ẹ̀bá ní ìrìn lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba àlẹ́kẹ́ ọlá èyí tá à ń tọ́lọ́wọ́n ọba àlẹ́kẹ́ ọlá ó kéré jù ní mẹ́tàdínlógún lójúmọ́ kọ́lọ̀ ní jẹ́ wa máa bẹ lórí ojú ọ̀nà náà ìdìnnà sọ̀rọ̀ pẹ̀lú mùsùlùmí lórí ọlọ́run dẹ́kun fi wá sọ́nà tó tọ́. àbá ní inú àwọn àmì ńlá táàbì máa mà táà ń bẹ lójú ọ̀nà tó tọ́ ni wípé ipòtò lọ́rùn sọ̀rọ̀ pẹ̀lú mùsùlùmí mùkànlẹ́fẹ̀dá ọ̀sùnmáàbìjẹ̀hì ìyẹn ní máa tún bẹ lójú ọ̀nà tó tọ́ kí ìṣèṣì rẹ̀ kó tó máa wá jọ tàwọn tẹ́lẹ̀ ọlọ́run bínú sí àwọn tó jẹ́ wípé tábà kúrò rí ìṣesí wọn jẹ́ yíyí mú jẹ́ ànáàmà ló jẹ́ sí wọn. nínú àwọn ìran ìṣesí táwọn àfáà ní agbọ́dọ̀ jìnnà sí torí tí kí gbogbo ìṣesí tí kẹsì rí àbẹ́lẹ́sẹ̀ àbónú ti ń tọ́lọ́wọ́ bó ran sílọ́n gbogbo ìṣesí tó bá ti gbé lọ́wọ́ náà la gbọ́dọ̀ jìnnà sí. mo ń ta fẹ́ sàlàyé fún wa nírú ààyè yìí lónìí ni wípé ìkòtòdọ́ òṣèrọ́ọ̀tì mùsàfihàn mùkọ́lẹ̀ sí ayà nínú ọ̀nà tó yàn ń bẹ lójú ọ̀nà dáadáa ni wípé àwọn kèfèrí nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí máa sọdún wọn mùsùlùmí gidi ò ní farajọ wọn kí ló fà á olùkún yìí ṣe ọdún kìí ṣe péyàn kàn ṣe é lásán ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sọdún ẹ̀sìn ló pàṣẹ kó sọdún fún tẹ́nìkan bá wá ń tẹ̀sìn kan tó wọ́ tí ń tẹ̀sìn kan tọ́lọ́wọ́n ọba àlejò ọlá bínú sí kò sí ni ọdún tẹ́sìn náà bá gbé wá ìran tọ́lọ̀ ọba àlejò ọlá bá gbénú sí òní ọjà ní tá a gbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ tá a fi gbọ́dọ̀ fi tó sí tá a fi ṣe àdíọ́kà rẹ̀ ní pé mùsùlùmí òye fi ìṣe síjọ kèfèrí láwùjọ islam kódà lásìkò tí ìsìláàmù láǹfààní àti máa ayé àwọn kèfèrí àwùjọ wọn máa ń dákọ̀ tiwọn ní wọn máa ń dábìlà tiwọn wọ̀ ó dàwọn onírú bàtà tí àwọn kẹfẹ́ yóò máa wọ̀ ká lè mà wípé àwọn eléyìí ń tẹni tí ìṣesí wọn jọ yín. láwùjọ Islam ó ní ìwòrán kọ́lọ̀ tí wọ́n ní ọba Islam ti wá gbóbi jáde lórí òfin tásì gbé jáde ní wípé ẹ̀yin mùsùlùmí ni kẹ́ ẹ máa wọ ọkọ̀ báyìí o pẹ̀lú àwọ̀ báyìí o àwọn kẹfẹ́ àwọn aṣọ báyìí báyìí ni o ọ̀dà ń bẹ nínú àwùjọ Islam míì ní àwọn ọ̀sẹ̀ tó ṣáájú ọ̀dà wọn nírú bàtà tí wọ́n yọ̀ǹda fáwọn akẹ̀sẹ̀rí tẹ́mi láwùjọ ìsìláàmù tá máa wọ̀ kò sí ní sáfẹ́ kí a gbọ́yé nú àwọn ìgbésíta áríkà náà tàyé ti wípé ní ekòtòdó òṣèrọ́tò ìmùsọ̀kì mọ̀kànlẹ́fẹ́tẹ́ ọ̀sán ìgbẹ̀hẹ̀ tí ìyá bá ti ń bẹ lórí ojú ọ̀nà tọ́lọ̀ wádìí dáná lè yàn bẹ́ẹ̀ wọ̀ ìyókù wá gbọ́dọ̀ máa bá wọn tí ń dáwọn ẹ̀yàn láti wọ̀ ní iná ẹ̀ sí i ọlọ́run bá àlékè ọlọ́sìn wá pè wọ́n sákèèsí pé àwa àtàwa kèbèrí káàbá àjọ máa gbé papọ̀ kájọ máa rìn papọ̀ kíbi iṣẹ́ táwa papọ̀ ó ní lẹ́bùrù tí ó gbọ́dọ̀ bá wa ṣe papọ̀ dán. láwọn àlámọ̀ràn ní tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ sin wa tí lẹ́kẹ̀sì táwọn kèbèrí ń ṣe yìí kò sí tó ń jẹ́sìn wọn ju wípé ìsìn lọ́run ìṣẹ́ lọ́run náà àbí kábi kó wọn lọ́wọ́ lásìkò tí wọ́n bá ń sọ lọ́wọ́ bá àlekè ọlá làwọn àfẹ́sì ọlọ́wọ́ bá àlekè ọlá látara tí wọ́n kọ́ lára àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlekè ọlá látara ń fẹ́ kọ́ inú àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlekè ọlá wọ́n gbé e lẹ̀ lópin gẹ́gẹ́ bí mùsùlùmí gidi tí ò fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ìnira lọ́la lásìkò tí gbogbo àwọn tòbìrí bá ń tọdún tiwọn èèwọ̀ ni kí mùsùlùmí kún wọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí kíkún lọ́wọ́ lè gbà jáde kán ní kílẹ̀ ń ṣe léèbú kẹ́ni à tọ́mọ́láwa náà ti ẹ̀ bá wọn ṣe náà ni èèwọ̀ ni kí mùsùlùmí kó kún àwọn akẹ̀bẹ̀rí lọ́wọ́ eléyìí à ń sọ kó lè ní tẹ̀sìn ti wà lélẹ́yìn kèé lè túmọ̀ rẹ̀ ní pé ẹ̀hún ìbájà kan tẹ̀lé ìbájà tá à ń bára wa jà náà ni ìbájà pé ẹ̀sìn wọn ò bára wa mú lẹ́yìn ń pé tẹ́ pèé lẹ́sìn lọ́dọ̀ tiwa wò pé lẹ́sìn àwa lè gbọ́dọ̀ jẹ́yìn níbi ìjọsìn. torí nǹkan nu tá a gbọ́dọ̀ mọ̀ ní o pé mùsùlùmí nígbà tí ọdún àwọn kèfèrí abọ́dún àwọn olùtẹ́lọ̀ kódà ọdún àwọn tó ń fi bíbí àtúlọ̀ nígbà tí bá ti yọ síta ìwọ̀ nìkẹ́ni tó mọ ọlọ́run ó mọ abọ́lọ́run ṣe fún ọmọ tó mọ alára lọ́wọ́ Muhammad ìwọ̀ ni kó jẹ́ ìní wọn tàwọn ọ̀sẹ̀ ẹ̀bú yìí pé pé iṣẹ́ tí ń ṣe yìí kọ́ iṣẹ́ àmọ́ láwọn àbá àfi wá délẹ̀ nínú àwọn ọ̀nà tá a lè gbà fi tako ti má fi ìṣe ìsọ ìmúra ìjẹun ìrìn lọ ìrìn ìbọ̀jọ́ àwọn akèfèrí òní nígbà tí ọdún wọn tó bá ti wá dé àwa mùsùlùmí inú òṣèṣì wa ni pé àyè sọ̀pọ́ọ̀tì wọn àyè kún wọn lọ́wọ́ pẹ̀lú ìṣe pẹ̀lú òmúra àwọn mẹ́rin ní ti bá rìn káàkiri láwọn àwùjọ tí Ah, àwọn èèyàn tó pọ̀ mẹ́jù báyìí lọ ẹ̀sì mọ́ láwọn èèyàn tó mọ́ láwọn wọ sọ pé àwọn ń bẹ lọ́dọ̀ àwọn bẹ ní oṣù December aṣọ tí yóò jẹ́ pé ní bá wọ̀ ń ṣe àti ìmọ̀ apáwọn ń sọ tó ni èèwọ̀ ni kí mùsùlùmí bá wọn wọ́rọ̀ àwọn àṣọ báyìí ó dà èèwọ̀ ni kéèyàn máa tajà ẹ̀rọ àwọn ẹlòmíràn mùsùlùmí wọn bá wọn ta fìlà kérésìmesì ni àbáṣọ kérésìmesì ni irú ọjà báyìí irú ò báyìí òwò tí ò lè wúlò ni o òwò téèyàn ò lè jèrè rẹ ni o tọ́wọ́ wò tí èèyàn fi ń sọlọ́mọ bá àlekẹ́ ọlá ni gbogbo tí ó bá jẹ́ wípé bàbá wò lọ bá wò bọ̀ èyí tí ó mọ̀ túmọ̀ ní pé à ń kún àwọn ọ̀tá ọlọ́run lọ́wọ́ níbi ọlọ́run ọba ìwọ̀ ni ìwọ̀ ni kí mùsùlùmí ní bẹ̀rẹ̀ bí a bá ń ó sì ṣiṣẹ́ náà hàn ó sì níròyìn náà ó wà ní ọ̀pọ̀lọpọ̀ yìí èèwọ̀ ní káwa mùsùlùmí káwa náà fún wọn lọ́wọ́ yálà à ń bá wọn yálà ẹnìkan ti ràn wá lọ́wọ́ jẹ́ yìí bàbá mi bá ń gà wá ni gbogbo àwọn nǹkan yìí ó tako Islam ó tako ẹ̀sìn tí mùsùlùmí àìsàn náà lọ́wọ́ lásìkò tó bá ń sọdún wọn ní pé lásìkò ọdún wọn kọ́dà ìṣesí èèyàn tí èèyàn ń jẹ́ mùsùlùmí kò gbọdọ yàtọ̀ mẹ́ni ń torí pé òní lọdún wọn káwọn rẹ́gúláàsì ẹ̀kẹ́tọ̀ ọmọ ń ṣe ó níran ọmọ ń ṣe ó níran àwọn ọmọ ń sábà ṣe náà ọkà lọ sí kí lọ́jọ́ ọdún àwọn akẹ̀bẹ̀rí yálà yìí tí bọ̀ tó súnmọ́ wáyé ni àbáwọn ìran àwọn ọdún mẹ́ta máa ń ṣe náà tí ó lè má bọ́ sínú oṣù yìí èèwọ̀ ni kí mùsùlùmí tí ò fẹ́ kẹ́sìn tòun tí ò fẹ́ kó dànù nítorí pé òun fẹ́ yọ́nú sẹ́nìkan ò gbọ́dọ̀ jọ́ ẹni wọn ìyàwó àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tó gbajúmọ̀ tẹ́lòmíì ẹ bá wí fún kò ní tètè gbọ́ pé adélẹ́yìn náà kódà kọ́ ọ bá wọn wọ sọ ọdún kódà kọ́ ọ bá wọn wọ fìlà pupa ọlọ́run ṣe bàbá kérésì méjì inú àwọn nǹkan tó gbọdọ̀ ṣe ni wípé lásìkò tọ́dún wọn bá ti wà ń ta ẹni tá a bá ti yọnu ṣe ṣe ṣe á ti wá kí ikú ìdòkó báyìí lẹ́yìn nìkan tó máa wá ṣe lọ́hùn kó máa wá ṣe lọ́hùn àbí mo á mutí ìwádìí ẹkú sẹ́wọ̀ ẹkú múmú ìkí yìí ń kọ́ ìkí ìbú ni bí ìkẹyìn náà yọnu sí pé ti ń ṣe tó dáa ni nínú àwọn ìtẹ́sí ọlọ́run àbá gbé gbé wá ni a ní kí wọn kú tẹ a ní kí wọn kú ọdún lẹ́yìn tó ti jẹ́ àṣà gbogbo mùsùlùmí pé ẹ ti kéde ikú ọdún ìwọ ní ti ọdún ẹ ti lọ́nà tí wọ́n jẹ́ ní jẹ́ gbọ́dọ̀ kí ni ẹ ti bẹ́ẹ̀ ṣe máa ń kí nígbà tọ́dún wò sí ẹ kú jòkó ẹ kú kalẹ̀ tí wọ́n jẹ́ ní sọ̀rọ̀ yẹn yín lórí. àbíyàn wa lòun wá fẹ́ kí pé ó kí kú ọdún kẹyìn jẹ́ àbẹ́yẹ tí wọ́n ṣe lọ́jọ́ míì lẹ́yìn ọjọ́ márùn ún sí ó gba àwọn ìwọ̀n bí nǹkan ìwọ̀n ní kí mùsùlùmí kí akíkèèfì rí nígbà tí bá ń sọdún tó kí kí ìyẹn kọ́ àmì pé ayọ́nú sí ọ̀nà tí bí ń ṣe lọ́wọ́n bá àníkẹ́ lánìyàn kódà nínú àwọn nǹkan tí a tún gbọdọ̀ gbọ́yé láwọn àsìkò tí àwọn kèèfì rí bá ń sọdún wọn òun ni wípé èèwọ̀ ni ká lọ́wọ́ wọn kódà ní fún wọn lẹ́bùn a sì gbọ́dọ̀ jẹ̀mú lọ́wọ́ wọn lẹ́yìn tí ó tẹ̀wọ̀n dúnú àwọn ọ̀mẹ táwọn àfáà ní pé kí yàn bá ti ń sọdún àmì pé yìí ò bá a ṣe yáyá àmì pé inú yìí ò dùn sí pé ní sẹlọ pé pé ń sẹlọ ni látara wípé wà ń àwọn nǹkan tí wọ́n gbé ọdún ìlélẹ́ lórí ẹ̀sẹ̀ ló wà ń bẹ̀ àwọn tí wọ́n bá fi ọdún márùn-ún lé ní ogún láìpẹ́ yìí nísìn wọ́n sọdún wípé ọjọ́ náà ni wọ́n bí anábíwá ẹ̀sà alẹ́sàlám lẹ́yìn tí ò sínú àkọọ́lẹ̀ wọn àmì láwọn ó sọdún pé ọjọ́ náà ni ànábì ẹ̀sà kú ẹ̀dàmọ́sàkó epo ó sọ àwọn ọmọ ọdún yìí kọ́ kò sípìlẹ̀ fún nínú ẹ̀sìn ọlọ́mọ ọba àlejò ọlá kódà kò sípìlẹ̀ fún nínú ẹ̀sìn tọ́lọ̀ mìíràn anábíwá ẹ̀sà alẹ́sàlám ìwà máa ṣe lọ àbí ìmọ̀ ẹlẹ́yìn afẹ́ ṣe lọ àbí ìmọ̀ dunú lórí tẹ́sí ayé dáadáa ò bí ní sínkẹ́sì rí nígbà tí ń sọdún rẹ̀ kó fún un bẹ́lẹ̀ ń ta sí níwàá lóun fẹ́ gbẹ̀bùn lọ́wọ́ wọn bóyá oúnjẹ náà gbé wá ni àbí nǹkan àbí kí èso oúnjẹ ló ń gbé wá ni dé pé wọn yí pé yìnyín bọ́ ọ̀dà àdìmẹ́jà tọ́wọ́ fún mi lẹ́bùn yìí nígbà tí ìlásìkò yìí yìí gbà èmi ká lè fún ọ lẹ́bùn nígbà tí ò bá jọ lásìkò yìí ìbáyìí lè gbẹ̀bùn yọwọ́ rẹ̀ lásìkò tó ọbẹ̀ fún mi lẹ́bùn yìí kọ́ àsìkò tó wà fi ń tẹ ọlọ́run ọba àlekè ọlá ni bóò lè ṣe wá gba ẹ̀bùn lọ́wọ́ rẹ tóbi ti ti kánú ọlọ́run ọba àlekè ọlá yìí pé ọjà àwọn ẹnu wọlé ìgbèrè wọ̀sánpọ̀ wa wọlé ẹ̀ka àwọn ẹnu alẹ́ òsùnmí wọlé ọdúnwàn sẹ́yìn mùsùlùmí ẹ bá kúnyàn lọ́wọ́ ẹ lọ́wọ́ lórí ìgbà tí bá ń ṣe tọ́lọ̀ ẹ lọ́wọ́ lórí ìgbà tí bá ń rìn lójú ọ̀nà tọ́lọ̀ ibi ń takùn lọ́wọ́ ọba ọlá ni ẹ má kọ lọ́wọ́ nígbà tó jẹ́ wípé ìṣe rẹ̀ dọ́là lóhùn òfẹ́ ní bí ń ṣe ẹ ní máa gùn lẹ́bùn lásìkò lẹ́yìn náà máa pẹ́ bùn tẹ ẹ̀bùn ẹ̀sẹ̀ ní òbíṣẹ́ ẹ máa gbẹ̀bùn lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà sì máa pẹ́ bùn tó gun yín onígbà tó gun yín ó sọ gàgà àgbà tí ń ṣe lọ́wọ́ ọba àlekè ọlá ní ìbámu sọ́dọ̀ ni àbí àpèjẹ kan ni wọ́n pè ní lásìkò tí wọ́n sọ́dọ̀ yìí àbí àìjókòó papọ̀ kan ni wọ́n pè yín kẹ́ wá jókòó rẹ̀ ní láti lè fi ṣàyájọ́ ọdún yìí láti lè fi ṣàyájọ́ báwa náà ń sọdún èèwọ̀ ni o kí mùsùlùmí kí ó lọ sírò àwọn ìjókòó yìí ọlọ́run bá àríkẹ́ ọlọ́mbáwà tó náà fún àmì kàdé nígbà tó bá bá ròyìn àwọn ẹni rí ẹni wọ̀dà bí nàlàyé ṣàdúnà zúrọ̀ ọ̀yídà mọ́gùn bí lọ́gùn ìmọ́gùn kìrọ́mà nínú ìròyìn àwọn ẹni ẹni ni pé láyé ṣàdúrà zòó wọ́n èé pé ẹni tí máa ń lọ wítínẹ́sì ìjòkòrọ́ áfíríkà sẹ́lẹ̀ ọba àwọn àfáà tí wọ́n lọ ní àwọn ẹni àdánù àwọn sàábé àwọn tàbí ẹ̀yìn wọ́n ní túmọ̀ alẹ́bìnà láyé ṣàdúrà zòó ayé àyájẹ́ kò fáàrù tó jẹ́ wípé lásìkò táwọn kèkèrè ń tẹ́lọ̀ lọ́wọ́ tẹ́lọ̀ àwọn ìsọdún àwọn mùsùlùmí èyí jẹ́ni ń kún wọn lọ́wọ́. Kẹ́lẹ́ nǹkan nínú ti yẹ kí a mà ní. Nǹkan ti yẹ ká mà ní tẹ́sí ọlọ́run ló máa máa là á pé káwọn máa ṣe ti wọn lọ́tọ̀ káwọn máa ṣe náà lọ́tọ̀ a Àwọn ará Màdínà nígbà Ìsìlámù ti dé, wọ́n lásìkò méjì kan, wọ́n lọ́jọ́ méjì kan, wọ́n lọ́dún lásìkò ọdún méjèèjì yìí kọ́ ọmọ ń ọmọ ń ọmọ ọmọ ń sọrí sìrí wá bá lórí ìfẹ́sì láti wá pé wọn ike wá kí ló fà á pé ọjọ́ méjì nílẹ̀ máa ń sábà ń sọrí láàrin ọjọ́ ọdún àwọn lásìkò táwọn máa fi ń ṣe àjọyọ̀ táwọn máa fi ń hàn nínú wá ní ó fi pààrọ̀ fún oyún ọjọ́ méjì kan tẹ́ẹ̀sì ti pàṣípààrọ̀ ọjọ́ ọgbú yìí ẹ mọ́ tèyí ọmọ nábìwá ni ọ̀rọ̀ ìdìkún yín ẹ̀ẹ́dùn ìfẹ́tọ́ wẹ̀ẹ́dùn àdìhà ọjọ́ ọdún méjì tí nǹkan bá wù ní ṣe tẹ́lẹ̀ bá wù ní ṣe tí wọn mùsùlùmí níṣe sí iṣẹ́ tó yàtọ̀ a máa ń sọ ibà ń bẹ láwùjọ kan àbá ń bẹ ní ìlú kan kódà bá a jẹ́ pé lóòótọ́ láwùjọ tá ń bẹ ìlú tá ń bẹ a lè má lágbára láti pàwọn nǹkan ẹ̀dẹ́wọ̀ a lè má lágbára láti fi kórìíra tó tọ́ bá àwọn tí wọ́n ń ṣerú àwọn nǹkan yìí lò ṣùgbọ́n ó ti ẹ̀tẹ́lẹ́ jù alágbára àti má patisipéètì níbi àwọn àyájọ́ ẹ̀sẹ̀ yìí torí ẹ̀kọ́ aṣọ ta lè mú lọ́wọ́ ó sì lè tó níwà àti fún wa ṣáájú kí ọjọ́ àràrùbá tí ń bọ̀ wá tó dé káre ìmọ̀kalẹ̀ pé à nígbà tọ́jọ́ àràrùbá yìí dé bá wọn ó láwọn òfin ìkan tó di mùsùlùmí o ọjọ́ àràrùbá yìí ó ti kúrò ní àràrùbá lásán ó ti da àràrùbá tó lóókọ ó kọ tó sì lábẹ́ ńkọ́ àwọn èèyàn ó gbé e lókè lásán nígbà wọn fẹ́ pè wá lọ. ẹ má wò bí ó ní speciality kan ó ní nìkan ó lọ́lá kan láàrin àwọn ọjọ́ tẹ́sí torí ẹ̀ tẹ́dà sọ tẹ́wọ̀ ń jọ́nà náà tẹ́dà rẹ̀ lọ́tọ̀ tẹ́torí ẹ̀ tẹ́dà oúnjẹ tẹ́ẹ̀jẹ̀ ń jọ́nà lọ́wọ́ tẹ́dà rẹ̀ lọ́tọ̀ tẹ́torí ẹ̀ tẹ́tún dáwọn èèyàn gbà lálejò lọ́tọ̀ kẹ́ni kí ló dé kẹ́yìn alàmùbá tá a wà yìí kọ́ alàmùbá tó gbọ́ ọmọ lọ́wọ́ ni ara o alàmùbá kẹtàn ò gbọ́ ọmọ lọ́wọ́ kò sọ́dún kẹtàn tí oṣù mi fẹ́ ṣe lásìkò tá ń bẹ̀ yìí nínú oṣù tá ń bẹ̀ yìí yálà oṣù ojú ọ̀run ni tá ń fi oṣù tá kà ni àbẹ̀yẹ tí wọ́n ń gbòòrò kà ni kò sọ́dún kankan fún mùsùlùmí tó ní gbàgbọ́ sọ́lọ́run tó gbàdàgbà Muhammadu gbọ́ tó fi mú un gbọ́dọ̀ ṣe àṣeyàtọ̀ àwíyàtọ̀ àjẹyàtọ̀ àbí ṣe sí kan tí ó yàtọ̀ sí ní bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ló má jẹ́ nìkan tí máa ń lọ bíbẹ́ ẹ má torí sára yorùbá tí ń bọ̀ ń wá dé tẹ́lẹ̀ ẹ̀ lọ bíbẹ́ má ẹ lọ bíbẹ́ rẹ̀ ni à òní ni kíní kan kò sí kíní kankan tí ò ní jẹ́ kẹ́ ẹ lọ bíbẹ́ tẹ́ ẹ bá ní bùkátà àti lọ. pẹ̀lú àdúgbò kò sí kíní kan tá a gbọ́dọ̀ wá torí ẹ̀ káyà lọ́tọ̀ nítorí pé ọjọ́ tí à ń bẹ̀ ń kọ́ ọjọ́ alàgbà ni eléyìí ìwọ ni kí kí mùsùlùmí ṣe nínú àwọn afọ àwọn ẹ̀sìn abdulhakeem mudan wọ́n ní láyé dúdú lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí lọ́kùnrin wọ̀lá lè lè mùsùlùmí bá ti àbí mùsùlùmá lóbìnrin mùsàrọ́kàtù nàṣọ́rọ́ kó lè fẹ́ bá àwọn nàṣọ́rọ́ àwọn christians ṣe àwọn أو غيرهم من الكفرة ما قلت هنا شيء في أعيادهم لا تكون بان بل يجب ترك ذلك أنا أبلع عليك النبال ولقد أن يسجع لهم اصوى عن يكون مسلمي قلت يقول سيسين بشيله ولكلفة لأن من تشبه بقوم فهو منهم يقول فاتريك فنبوى محمد صلى الله عليه وسلم wọn lẹ́nikẹ́ni tó bá sì ṣe síjọ àwọn ìran èèyàn kan àwò lọ àwò bọ̀ àwọn àwọn olóògùn ṣe síjọ irú báwọn ń tọ̀ ń bá ti jẹ́ lòun ló jẹ o. wọ́n ní bákan náà wọ́n rọ̀ sóòlù sọ́lọ̀ lọ́wọ́ àlejò náà ni mo ṣàbá àti ọba àlejò tí mo sùn ní nígbàyè kan nígbàyè méjì nígbà Muhammadu ìpìlẹ̀ náà ni pé mo fẹ́ kíṣe bí i ti ní mẹ́jọ tàwọn kèfèrí especially àwọn Yahudi àti nàtọ́rọ̀ lẹ́bi ní ẹ̀rí àwọn Yahudi àti nàtọ́rọ̀ náà máa ń kírun tẹ́ bá sì ti kírun tí wọ́n yé bí bàtà kírun ẹ̀yin ẹ máa fi bàtà kírun tẹ́ ẹ bá lè ṣe é kẹ́ ẹ fi irun ti yín ṣe tí ó yàtọ̀ sáwọn kèfèrí yẹn lẹ́bi láwọn Yahudi tẹ́ rí yẹn tẹ́ bá rí Yahudi ẹ̀ẹ́rì pé àwọn máa ń bílẹ̀ a máa ń fárun gbà ànábì ní ẹ̀yìn ti ní ẹ máa fárun mú ẹ̀fẹ́ gbàálẹ̀ ẹ má jọ kẹfẹ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìṣesí tí ànábì táwọn mùsùlùmí láti pé ẹ̀yìn ẹ má ṣe báyìí máa ń torí pé báwọn Yahudi ṣe máa ń ṣe nù àbí ẹ̀yìn ẹ máa ṣe báyìí nítorí pé àwọn Yahudi èdè ká lè bá àmọ̀ pé àwọn náà ń ṣe tiwọn tí wọn ò fi tiwọn jọ tiwa sẹ́yìn ò rí pé ọjọ́ Jímọ̀ táwa ń sọdún ọ̀sẹ̀ wọ́n láwọn náà bá wá síbẹ̀ síbẹ̀ kọ́ ni ọjọ́ Jímọ̀ ọjọ́ ọdún ọ̀sẹ̀ fún mùsùlùmí àwọn ó sì ka ọjọ́ tẹ́ wọn ò ní ka kú ọjọ́ tó níyì wọn ó ka kú just ordinary day ni àwọn àtọ́rọ̀ wá dé Sunday nǹkan ó kà lọ́lọ́ sí mi tuntun yẹ káyìn náà ṣe ni pé káyìn náà má ka Sunday tẹ́yìn náà ti ṣẹ́tẹ̀ bá lè sí lọ sunday kó lè bá yìí pé lẹ́kùn bí lukùn wọlé ẹ̀dùkú síjà ń bẹ̀ rẹ̀tẹ́ yìí mà pé lè fi sí lọ ẹ máa fi sí lọ rẹ̀dáwà náà mà pa lè fi sí lọ àá máa fi sí lọ káwa lọ bọ́ọ̀lù náà kìyàmà bọ́ọ̀lù náà lè fi ń ṣe òun ẹjá mójútó àwọn ọmọ wa ká mójútó àwọn tó súnmọ́ wa ẹ má jà á fi ìṣesí kan àwọn kọjọ́ náà tó ní speciality kan lòmìnira ìjọba yìí yóò tó dá sọ ọ̀nà fọ́mà rẹ̀ ń jọ ọdún ó jọ ọ̀rọ̀ àwọn ìtọ́jú kéde kan ni. ara tó bá nígbà tí a sọ tuntun mí fọ́mà tó o fẹ́ ra ń jọ ọdún ẹ̀rọ̀fọ́jọ́ ọjọ́ ọdún léyà àbọ́jọ́ ọdún wà ń túnú àwẹ̀ máa rá sọ fọ́mà rẹ̀ lẹ́rí fàìdí ọdún mi fún nìyẹn kò sí kinní kan tó já ẹ̀sà kan tí mùsùlùmí gbọ́dọ̀ fi mú ọjọ́ yìí lò àní kí àwọn tí wọ́n ń ṣe àní bò wọ́n lẹ́bùn àní jẹ́bùn lọ́wọ́ wọn àní kò dé nǹkan síbẹ̀ àṣèjì tí ẹ̀sìn bá gbé síbẹ̀ látòjúwe lóṣùn mo bímọ ìkọrin wa bọ́ sọ́jọ́ ọdún wọn ṣé èyí ń ṣe kó máa ń torí ọdún àbí pé kéèkó máa èyí ń ṣe kó máa ń torí pé nǹkan máa ní o èyí ṣe ń torí pé ó borí ọdún wọn. àbílájú bá náírà ni mo ṣe ti mú déètì ìṣèwà wò ó ti tó mu déètì tí wọ́n á lọ kó bọ́jà ń sọ lèyí tá a màámà tá a mọ́jọ́ yẹn tí wọ́n ní kí ni ìdí àti nítorí pọ́jọ́ yìí náà ni eléyìí ò sọ fún wa ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá lábẹ́ wípé ẹ̀sìn tiwa ó ní àwọn àlànà tó gbé wá tá a lè gbọ́dọ̀ ṣe tá a lè yẹnu ọlọ́run ọba àlekẹ́ọ́lá abẹ́ ọlọ́run ọba àlekẹ́ọ́lá kó fún wa ní ìyọnu rẹ̀ kó fún wa rí gbogbo tí a ṣe yóò fi mú wa ríbi ní ọlọ́run bá àlùkọ́lá ọlọ́run kó gbé wa jìnnà sí àwọn kẹta á máa ṣe yóò máa mú wa súnmọ́ lọ súnmọ́ yẹn ní ọlọ́run bá àlùkọ́lá ọlọ́run kí yóò fún wa ṣe lọ́lá ìlànà ìlànà. الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم هذا طف ولو أطلع لكم كاتي جسم نبوة محمد صلى الله عليه وسلم اللهم بارك لنا وسلم القرآن أولن ترضى أنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير rán ní ẹlọ́gbọ́n yìí mùsùlùmí o eléyìí ọlọ́run tó mọ̀ wọn tó mọ̀ wá tó dá wọn tó dá wa tó mà ṣe sí wọn tó mà ṣe sí wa tó má ta wọn táwa ò mọ̀ pọ̀lọpọ̀ rẹ̀ bí àtàwọn Yahudi ni àtàwọn nàṣọ́rọ́ ni wọ́n ti sọ mùsùlùmí wọ́n sọ ẹ̀sìn mùsùlùmí dọ̀dá ọ̀tá wọn. wọn ò ní yọnu sí yín ni wọn ò sì ní dòfin yín ìgbàkàtẹ́rẹ́ nínú owó tó tó sí wọ̀lẹ́ ń sàrùbá ǹkẹ̀lì yahudu wọlé nàṣọ́rọ̀ àwọn yahudi àti nàṣọ́rọ̀ wọlé ìjọ́nú sẹ́yìn mùsùlùmí àtẹ̀tẹ̀tẹ̀rì àlèlẹ́tàhùn àfìgbàtẹ́ bá ti lè ànáwòrì pé ẹtì ṣe ọlọ́nígbà náà ni owó tó wá yọ sí yín ní òwá pé yín kúlì ìnà húdà lọ́ọ̀yì ìwọ ìhúdà ìyá nábì sọ fáwọn àlùmọ̀ rẹ pé ìmọ̀nà ọlọ́run náà ni ìmọ̀nà o wọ̀là ìní tàbá àti àhàwá ọ̀hún tí ìyá nábì bá lè lọ tẹ̀lé fẹ́ẹ́ náà wọn bá àdàlẹ̀ rí ìjà àtàlùmọ̀ lẹ́yìn àlàyé tá a sàlàyé fún yín lẹ́yìn tá a fi hàn nínú ẹ̀sìn ọlọ́run nígbà tó wọn gbọ́ àbí ó ní ẹran kìnìkan kìnìkan ó tún wá lọ tẹ̀lé ní tó ṣàkóso ọlọ́run tó lọ tẹ̀lé ní tó bá wọn lọ́gbọ́fin mu tó bá wọn tó bá fẹ̀ẹ́nu wọn mu. ọlọ́run ní máa lẹ̀kẹ̀ nínú ọlọ́run ní wọlé ní ìwọ̀lànà sí ọlọ́mọ́ abẹ́lọ́mọ bá àlùkẹ́lá kọ́lọ̀ kó sàánú wa abẹ́lọ́mọ bá àlùkẹ́lá kọ́lọ̀ kó wa lọ́wọ́ abẹ́lọ́mọ bá àlùkẹ́lá kọ́lọ̀ jẹ́ kẹ́sìn wa yé wa dáadáa ká lè mọ kí ló tọ́ka tọ́ka pé káàsì lè mọ kí ni ò tọ́ka pé la ilaha illallah allahumma ansur al يا الله يا رب العالمين اللهم بعليك بأعدائنا وأعداء دينك أجمعين يا الله يا رب العالمين اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ما من فينا حكمك عدل فينا قضاؤك اللهم إنا نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم غير عندك اللهم إنا نسألك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 إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أو المغضوب عليهم ولا الضالين الأعراف والذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه علم الجهل ولا يخفى ويسأل كريم الصلاة وذكر إن نفعت الذكرى ويذكر من يخشى ويتجنب من أشقى الذي يصل النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي عيونا صحف إبراهيم وموسى الله أكبر الله لمن حمده الله الله الله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 أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عالية ليس لهم طعام إلا من ضريع لا مسلم ولا مدني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية الجنة العالية لا تسمع فيها ناقية فيها عين جارية فيها سرر مرفوع وأكواب موضوع وملابس مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بنصرة إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابا الله الله الحمد لله الله الله الله أكبر Allah. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله